الحمد لله حرم الجناية على رسول نفس كما حرمها على النفس أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أما بعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وجهركم يقول الله تبارك وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلن به والارحام ان الله كان عليكم رقيبا أثبت الله سبحانه وتعالى اللهم صل وسلم láti dẹ́ni ẹ̀dá ní ẹgbẹ́ rẹ̀ nígbòdo. bẹ́ẹ̀ náà ló tún ṣe léwọ̀ wípé ojú ọ̀tún kéèyàn pa ẹ̀yẹ kọ́kọ́rọ́ sí fún ẹ̀dá níyàn. nítorí ẹ̀ bó ti já sí pé ẹni tó bá pa ẹ̀yẹ asọ́nù wa ní ẹ̀yọ ọ̀rọ̀ ọlọ́run ọba sọ̀tánù wọ̀dà صلوني ولن بالانتصار الحياة يا أولي الألباب níbi ìtẹ̀sán ìpànìyàn lára ẹni tó bá pa ẹ̀tẹ́ ẹgbẹ́ rẹ̀ àwọn ẹni tí wọ́n ń ṣàkóso alámọ̀rin tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ìpànìyàn lára ẹ̀. ajé káwọn yẹn máa wà lálàáfíà ẹni tó ń pààyàn tóun náà bá ti mọ̀ pé tóun bá pààyàn wọ́n á pa àwọn ènìyàn àtiwọ́ eléyìí dàgbà pé yọ wáyé pẹ̀lú ìyọ̀dá aláfẹ́ rògbẹ̀ká pàṣẹ yìí lára rẹ̀ àwáyé pẹ̀lú ìyọ̀dá aláfẹ́ láti fi ọlọ́wọ́ wọn sọ fáàlì wọn tààrà sẹ̀ríà rẹ̀ òfin rẹ̀ ọlọ́wọ́ tó ti ń múlẹ̀ láwùjọ wa torí bẹ́ẹ̀ làlàáfíà wa a sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá ìpínlẹ̀ ìmọ̀ àti ẹ̀sán lára ẹni tó bá bá yẹn kàn bá ní. Adíkà mi wà lálàáfíà lẹ́yìn ìgbàgbà bá ti rí májẹ̀ kú bẹ̀rẹ̀ lára ẹ̀ bí mọ̀mọ́lé bí ìsinilaka yìí bí kọjá tó kò wùdà kì í sẹni tó yẹ ká pa àti ìgbà tó pa yẹn kò gbọdọ̀ jẹ́ bàbá yẹn kò gbọdọ̀ jẹ́ bàbá yẹn nítorí pàṣẹ ìsọ̀kọ̀ lọ́wọ́ àdìmọ̀ àdìmọ̀ fẹ́lẹ́ ọ̀là nípa bàbá nítorí ọ̀pá ọmọ rẹ̀. bákan náà àwọn abẹ́fẹ́ kí bàbá máa lọ́kọ́ mọ́ ọ. dípò bẹ́ẹ̀ mo fẹ́ pé ọ̀sán owó ẹ̀mí ni dípò pípa owó ẹ̀mí ni ọ̀sán owó ẹ̀mí ẹ̀dá ni kí ni ọ̀sán àkúnmí ọ̀sán èyí tó ṣe pé yóò tó bíi thirty million lápẹẹrẹ òun ni ọ̀sẹ̀ gẹ́gẹ́ bí owó ẹ̀. bákan náà sọ fún wa nínú àwọn májẹ̀mú yẹn òun ni kẹ́sì gbogbo àwọn ẹni tí wọ́n ní òkú fẹ́ni wọ́n kó ìgbà tẹ̀sán ẹ̀yẹ rúṣin ọlọ́ ẹ̀ wá ìṣẹ̀sán yìí ìṣègbè ní ẹ̀ bá pààyàn nìkan kódà bí ẹ bá fi yẹn dúdú dà fẹmi ọ̀sára bẹ́ẹ̀ bọ́ kágbẹ̀sẹ̀ lára ẹ̀ pẹ̀lú bọ́lá ọba sùpánù bó ti sọ inú sọ́ọ̀tì nàìjíríà ayé ọkùnrin àti márùn ọlọ́run ni wọ́n kẹsẹ́ fún àyè ìdí ha ànínàfàbìnàf ọlọ́run la kàkọ́lẹ̀ fáwọn ọmọ ìsirahì nínú ẹ̀sọ́rọ̀ fífi ẹ̀rí tó bá bá ẹ̀ka fáwọn ẹ̀ wọ̀lẹ̀ àyè nàbí láyè ẹni tó bá kọ́ lórí ọkùnrin tẹ̀lé ẹ má gbàgbé o aṣọ táwọn tí wọn kọ ojú yìí òun ni àwọn aláṣẹ tí wọn darí wọn ni àǹfààní àmì ẹjọ́ bá ti gbìyànjú tí wọ́n gé mú jẹ náà tó ń lẹ́ mọ́ abẹ́kù tí máa ń lọ lọ agbárí lè fọ́ nàbí lè fọ́ ẹni wọ́n bá gbìyànjú tí wọ́n gé sí jẹ náà lọ́rẹ̀ wọ́n ṣe nàbí sèlè ẹni tó bá ti káyà lóyún ọjọ́ yẹn tí wọ́n yọ kẹ́lẹ́ wọ́n lè tó lọ kàṣe ẹ pẹ̀lú kàdísì ni àfáwọn anáàbò sàkóso wa ìmáàlì rọ́jì ọlọ́ọ̀tàlá wọ́n ní wọ́n pẹ̀lú kẹ́lẹ́ rò báyìí yá ọjẹ́ ẹ̀sùn bàbá àná ìmáàlì rọ́jì ọlọ́ọ̀tàlá ẹni yíyọ yọ ẹni arábìnrin nínú àwọn àǹsọ̀ àwọn ènìyàn aláwọ̀ sẹ̀sẹ̀ wọn lọ bá ẹni sọ́kọ̀ lọ́wọ́ àríwá lọ́sọ̀lá anabi bá pàṣẹ ọba pàṣẹ kíkọ ọsẹ náà anẹsù nàdẹ tí ẹ lẹ jẹ ọńkù àbáwá anẹsù máàlẹ ó ní a òní onílẹ ọ òní oníṣẹ Ọlọ́run má yọ ẹni ẹni yìí oníṣẹ Ọlọ́run ní àkìrẹ anẹsù ìdá ọlọwọ ní kíkọ àkọọ́lẹ̀ Ọlọ́run òní kíkà gbẹsán ẹni tó ká yẹn ní kí wọn ká tiẹ̀ lẹ́ẹ̀kejì fóun náà mọ̀ níbi rí lára ìgbé kìí ṣe ohun tó rọrùn nígbà tó ti bá lùsọ̀ sáláwó sọ̀rọ̀ yẹn fún àdàtì tán àwọn ẹni tí wọ́n fẹ́ ilé yẹn wọn wọ́n bá láwọn yọ wípé àwọn ọ̀kẹ́ yìí títí àwọn ti máa gba owó wípé ọ̀kẹ́ yìí yẹn ni pé owó díyà rẹ̀ náà làwọn máa gbà òjíṣẹ́ ọlọ́wọ́n lọ́wọ́ àtọ́láì tó ń bọ́ lọ́wọ́ àdàtì tán alọ́wọ́ àtọ́ àwọn ẹrú

ọ̀pọ̀lọpọ̀ wọn máa wà lálàáfíà fi ọwọ́ pàtó wọn lórí olóòtú ma ọdún tó wọn kẹ́yìn lórí olóòtú ma yẹn lójú tó lọ àìní ẹni tó ti ara nígbà ti yẹ ó tún ti bẹ́ẹ̀ lọ òun ló lọ́dún nínú dá yẹn lẹ́sẹ̀ ìsún yẹn gbòòrò ni ẹ̀rí ìwà sí ẹni tó ti tó bá fẹ́ lọ àlàfíìyàn tó bá jáde fẹ́ tó ṣe é fún ọjọ́ dọ́gba lẹ́yìn náà ní pé ibi tó ti ṣe é lùkùtà yẹn ti fi ta àdé dámọ̀ àní fi àdé tuntun àní fi àdé kù. ẹ wá ní ṣe ní lùkùtà yìí o lè jẹ́ bí kéèyàn kéèyàn ní nǹkan lórí kẹ lórí kẹ ara àyẹ̀lẹ̀ tẹ̀ kéèyàn sáyẹn lọ́gbẹ́ bí wọ́n máa fi nǹkan sáyẹn lórí wọ́n lè sáyẹn nígò wọ́n lè lẹ̀yẹn níkẹ́ níwájú àti kéèyàn fún yẹn lára ẹrin ara àti fún egungun yẹn àti kéèyàn ti yẹn níbi tó ti pé kéèyàn bá ti gbálẹ̀ gẹ́ lásán gbogbo nǹkan tó yẹ yẹn lè má mọ̀ wọn ẹ̀yẹ ti kéèyàn lọ sí yẹn níta bẹ́ẹ̀. àti bẹ́ẹ̀ kọ́ kéèyàn tó yẹn ti tù dáyì tí ti pín kẹsẹ̀ tí yẹn ti sáǹfà nípa kú láyé yẹn látọ̀ẹ́rẹ́ sùdákẹ́ ni wọ́n ti yẹn wọ́n

gbogbo eléyìí nye lọ́wọ́ ọba àlekè ọlá sọ̀rọ̀ nípa rẹ̀ níbi ìparí àyà tá a dákẹ́lẹ̀ kan yẹn ọlọ́run sọ yìí pé wẹ́lì ṣòro àtìtọ̀ àní gbogbo sanilọ́fẹ́ dáwé yìí náà nígbà tó bá ti já sí pé ìgbẹ́sẹ̀ yìí gẹ́gẹ́ bí àwọn wí báwọn àwọn àbí yẹn gún yẹn láti lè fi ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba tọ́lọ́wọ́n ọba sọ yẹn ti sẹ́rí ọlọ́wọ́n ní fọ́ọ̀mù ni àìsàdà àléékòm fún àìsàdà wà ní ibi ìmísílímọ̀ àìsàdà àléékòm. ẹni tó bá kọjá àlàsí yẹn ilé kọjá àlàsí ohun tó ṣe fún yẹn ṣe fún ti ní déédéé ohun tó ṣe yẹn. àyàfi tó bá já sí pẹ́ẹ́ni tó jìyà tí wọ́n ṣe ní sùdá yẹn òun ló ṣokùnfà rẹ̀ ẹni rọ́ọ̀dì ọlọ́ọ̀bù dára á wọ́n ní bẹ́ẹ̀ ni arákùnrin kan máa ní bó ti gbé yín ọkùnrin kan bẹ́ẹ̀ lónìí yẹn kò fílẹ̀ ìyẹn sì pa ọwọ́ yẹn mọ́ lẹ́nu pàtì bí èsì rẹ̀ ti di ọ̀nì yẹn mo wá kọ́rọ̀ yẹn lọ bá ìfẹ́ni sallallahu alaihi wasallam ìdí ọlọ́run ní kò sí kẹ̀kẹ́ lórí ẹ̀. èyí ṣe sẹ́ni kọ̀ọ̀kan yóò máa wá kíra wọn jẹ gẹ́gẹ́ bí ràkúnmí sí máa ń kúra wọn jẹ kò sí kẹ̀kẹ́ lórí ẹ̀ àyẹ̀bẹ̀ tiẹ̀ kọ́ ó ti hadith àti ìfọ̀yọ́ rọ́jì ọlọ́run á hadith ìmọ̀kù kọrin gbé jáde lọ sọ̀kè fún wọn. wọ́n ní bẹ́ẹ̀ ẹni tó bá nẹ́ka sí yẹn báyìí ti yọjú wọ̀ yẹn nulẹ̀ àwọn aláyọjú rẹ̀ ńlọ yọjú wọ̀ yẹn nulẹ̀ mọ́yẹ́ nulẹ̀ kò ní yọjú wọ̀ ní yẹn ti gba lókùta kékeré kan lóṣù yẹn omi ojú rẹ̀ bá tún dànù lọ́ba ṣe bẹ́ẹ̀ ni ọ̀la ànábi sọlọlọ àrùsọlá kò sí kẹta lórí ilé yẹn tọrọ òun ló ṣokùnfà nǹkan tó wáyé sí yẹn yá ìbádọ́lá ẹ wá rí ìsèyàn ní kùtà tó ṣe é fi kọ́ lẹ́mí lọ yìí ọwọ́ àánú rẹ̀ yìí tó ṣe wípé bí yóò ṣe lẹ́mí lọ èyí tó ṣe pé yẹn máa sanwó ọ̀sán rẹ̀ lórí ẹ̀ nígbà tó bá dájú bá ti ṣe ló fi rí bẹ́ẹ̀ àbẹ gbogbo má jẹ kó tá a kà lẹ́ẹ̀kan yẹn ò pé láti ọba fẹni yẹn ní ìyá ẹnu tó ṣe àbẹ ìdẹsẹ ẹkọ àwọn ẹni sísẹlẹ yẹn ṣẹlẹ̀ sí wọn làwọn àwọn forí jẹ nìyẹn ẹ̀rí irúfẹ́ nìyà ní gbẹ̀sẹ̀ ìyá lára rẹ̀ ṣùgbọ́n yóò fẹ́ wó yóò fẹ́ owó sẹrẹ gbogbo àwọn nǹkan yòówù Ọlọ́run dákúndó fi Ọlọ́run ọbàjẹ olè mú ẹ lórílẹ̀èdè wa àti ní gbogbo orílẹ̀ ayé nítorí ká lè sinmi gbogbo nǹkan yóò tọ́lọ̀ wọn bá àlejò alábàdá lẹ́dàá ẹyọ kan lára ẹ̀dá nìyẹn bí ahọ́n níyẹn bá lọ kí yẹn láhọ́n ó di di ràkúnmí ọgọ́rùn-ún lẹ́yìn ọ̀sán wọ́n dàbí pé yẹn pa odidi ẹ̀mí ni nítorí pé ẹ̀dá ẹyọ kan láhùn kò pé méjì bí yẹn bá kí yẹn dúró lẹ̀ ó di di ràkúnmí ọgọ́rùn-ún lẹ́yìn ọ̀sán fún èyí tá a sọ pé yọ wọ bíi thirty million yẹn nígbà tí wàá kún nígbà ọ̀gá bá ti déédéé kí ni ọ three hundred thousand lábẹ́rẹ́. bẹ́ẹ̀ yẹn bá wá lọ eegun ẹ̀yìn ọ̀fẹ́ èèyàn yẹn lọ kẹ́ ó ti di ra fún mi ọgọ́rùn-ún lẹ́yìn ọ̀sán. àbí ohun tọkùnrin fi ń sọkùnrin lẹ́nìkan lọ bá jẹ́ ó ti di ra fún mi ọgọ́rùn-ún lẹ́yìn ọ̀sán. nítorí kọ́dà jẹ́ ẹni pé àǹfààní rẹ̀ yẹn kúkú ẹ̀ ọ́ ṣùgbọ́n ibi tó bá ti já sí pé méjì méjì lọ́lọ́run dá ìyá yẹn bí ọwọ́ bí ẹsẹ̀ bí ojú bí etí bí ètè ẹ̀rí bí ọyàn ẹgbẹ́ àyà àwọn obìnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀rí gbogbo méjèèjì yìí lẹ́yìn bá bàjẹ́ òdìdí rà fún mi ọgọ́rùn lẹ́yìn ọ̀sẹ̀ kan ṣùgbọ́n wáyé pé kanú ẹ̀nìyẹn bàjẹ́ ẹ̀wọ̀n báwọn yẹn ti láyé lóde lóde wọ́n lè mú yẹn láyé owó ti kéèké kakó lára rẹ̀ tàbá ọ̀kàlá bí ìbá wa mú kẹ́kọ̀ọ́ nú ẹ̀ ìlàjì ìyẹn ni pé àádọ́ta ara fún mílíọ̀nù ọ̀sán òfin ẹ̀yìn tó ń dọ̀ yóò lọ tọ́jú owó tó tó bí fifteen million lórí owó tó ṣe yàn ẹ̀rí ilé yóò wáyé nígbà tó já sí fásitì ní nǹkan yẹn fi rí bẹ́ẹ̀ àbáwọn májẹ̀mú láti sọ fásitì lára rẹ̀ kò àbáwọn ẹni tó ti jẹ ẹni tó ń ṣe ń sùn dá wọn làwọn mójúgbò àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ yẹn lọ sá yẹn lọ́gbẹ́ èyí tó já sí sí ó fi sùtá yẹn kẹ́ẹ́ tó kẹ́ egun báyìí tàkùnmí márùn abọ́lọ́ ọkọ inú rẹ̀ tàkùnmí márùn àyẹ̀bẹ̀ ẹ̀dẹ̀ tiẹ̀ ibi ìdè tí bẹ́ẹ̀ yẹn ọ̀dọ̀ ẹ̀yàn gbọ́dọ̀ fi yẹn ń lè yẹn lọ sìn yẹn ní sùtá lórí ẹ̀ nígbà tá a bá sọ yìí pé thirty million òun ló ti di ìtẹ́ rẹ̀ ajá tí gbọ́dọ̀ wọn sàn ti ten million kí wọn lọ fa three nínú díyà náà ló ń tọ́ sàn. kódà bí yẹn bá wá gé ọmọ níka kọ̀ọ̀kẹ́ lára ìyẹn ó sì máa mẹ́wàá mẹ́wàá mẹ́rin bẹ́ẹ̀ ọjọ́ àmúrò bàbá kan wá kó ga àwọn ọjọ́ wọn bá mọmọ wọn bá kíkà kẹmbẹ fáwọn ọlọsísọ àwọn olùsísọ fowó láàrin láfa ìlọlọ odidi rà fún mi mẹwàá yìí láàrin pé sẹrí àmà tó gbọ mi tá a bá lò kìlómítà tó sẹrí àti Ọlọ́run ọba sọhánà ẹrí pálá bí ọmọ àwà láwùjọ ìyá ìbádọlọ kódà téèyàn bá lọ sí aláboyún sùtà ọlọsí aláboyún sùtà níbi kí ọlẹ rẹ wá jábọ lókù àkúnmí márùn ní ọdún lórí ohun tó ṣe yẹn kọ́bọ́ wa já títí ọlẹ̀ yẹn mí nígbà tó fi jábọ́ lára rẹ̀ ọwọ́ afẹ́ díẹ̀ sáà lọ́sẹ̀ jáde láyé ajá tó fẹ́ràn fún mi ọba ń tọ̀ wọlé yẹn ẹ ẹ̀yẹ ló ṣe ọba ẹ wá wọra fún ìdí sẹ́rẹ́ o àti ẹ̀kún náà ti kìlẹ̀ ọ̀yẹn ni ọ̀dẹ̀ tó máa jù bẹ́ẹ̀ lọ ẹ dàgbà ẹ̀jẹ̀ akọ́ra ẹni tó bá ṣe léyìí tí òrí ti yà ìdí arẹ́fẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́ ọba sùn nítorí pé kì í sẹ́gbọ́ ọba wọn ọlọ́wọ́ ọba ni ó sì ṣe bẹ́ẹ̀ ẹ wọ àkúnyẹ ọgọ́rùn-ún àti ẹ̀ńdá kan kì í sọ ọgọ́rùn-ún bẹ́ẹ̀ látàn ó ẹ̀rí nínú ọgọ́rùn-ún làkúnmí ogójì ń bẹ́ńbẹ́ tó ṣe yí pé ọmọ sì máa wà nù wọn subhanallah ni àwọn olùmọ́sí máa ń sọ fún ìrìn márùn-ún yẹn ní káfíń sí nínú àwọn làkúnmí nínú ọgọ́rùn yẹn ká sọ yí pé twenty bẹ́ẹ̀ yọ sọdún kẹsì lọ sọdún méjì tó ti lóyún lára ẹrí kówó rẹ ọgbọ twenty nínú ẹ yóò dé ìtúnṣe kó ti bímọ mí tọmọ wa ń mu yẹn lọ́wọ́ lára rẹ lọ́wọ́ tó sì ti sún lọ́dún mẹ́ta twenty mí nínú ẹ yóò dé ìtúnṣe yìí pé ó ti wo wọn wọn ó tún ti ó ti ọkọ tún ti yẹn ni pé ọkọ tún ti dọdọ rẹ ó tún ti ń fẹ́ ọkọ ẹrí èyí ni wọn máa lọ ní ọdún mẹ́rin ẹ wá ní fẹsí nínú ẹ ìyẹn ò kún tó ọlọ́dún márùn hánàlá àwọn asọ̀wárí tó ti pé yọ jẹ akọ tó ti kéèyàn náà tí ó ti tó bímọ nínú àwọn fẹsí yẹn ìyẹn eléyìí yọ jẹ ti mùsùlùmí tó bá ti kéèyàn ṣe ní sùdáì tó ti jọkùnrin ẹ̀rí tó bá jókèrè ajá ti pé ìlàjì rẹ̀ ti sẹ́ẹ̀dì ọgọ́rin yẹn yóò máa jẹ fifty tí ọjọ́ tó mìíràn tàbí alára méjì abẹ́rẹ́ tó ti jẹ́ àtìsáàdì ìyẹn tó ti rí pé kọrin yóò tọ́ba ajóbìnrin tí wọ́n ìlàjì rẹ̀ ní oṣù jẹ́ ìyẹn ni pé tọ́ba jẹ́ ti kọrin yóò téèyàn lọ ṣe ní sùdá yẹn tí máa jẹ́ fifty àkúmílẹ̀ yẹn sẹ́ ajásílẹ̀ tọ́ba ajóbìnrin ní kọrin yóò tó jẹ́ twenty five nìyẹn ẹ̀ ẹ̀ wá rí àwọn gbèsè wọ́n máa wà ẹni tó dá rẹ̀ ẹ̀rí sẹ́wọ̀n tó wá tó fẹ́ ṣe pálapàla mi á lè ké sí pé ìtọ́ wà lẹ́ àti ìsan àǹfààní ti tún wà fún wọn lé sẹ́ gbèsè yẹn fún mi jọ mẹ́ta gbáko tí wọ́n máa sẹ́ni ẹ̀jẹ̀ yá ìbádàlá ẹ̀ wá rí ìsẹ̀rẹ̀ gbèsè dáwí lórí pé yẹn séèyàn ní tùdá bí ọ̀lẹ́ nílọ yìí séèyàn bá mọ̀ ọmọ nìjí ayé o séèyàn bá mọ̀ ọmọ mọ̀lẹ́bí kẹ̀ òní bá dá sí gbèsè yẹn fúnra rẹ̀ ní ọ̀sán ẹ̀rí akólókọ́ yìí dáadáa. أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق الأرض وقبيلها استغفروه وأتوب إليه إنه هو الغفور الرحيم لله وحده والصلاة والسلام على ما لا نبي بعده وبعد فاتقوا الله عباد الله واعلموا أنه كما تنتهي هذه السنة تنتهي أعمالكم واهجروا ما نهى الله عنه وحرموا ما حرم الله وأنتم في الأشهر الحرم وفي المحرم القادم من الظلم والقتل والعدوان والجرم أصدق الله الله سبحانه وتعالى أن يرسل الله أدعو الله kájọ lọ yé wa wípé bí ọdún yìí ṣe ń parí lọ báyìí òní ní twenty five nínú oṣù tòlẹ́jà ó jáde kó nínú ẹ̀mí tó wà lọ kẹ́yìn nínú ọdún fourteen thirty six ọgọ́rùn-ún ọdún mẹ́rìnlá àti méjì ní ogójì tàbí ọgbọgbọ ọgbà ìfọlá tó ti fi jọrọ láti ọjà lọ́dún ọdún ní ìgbàlá yẹn ẹ̀rì onílé túmọ̀ tó kẹ́yìn bí ọjọ́ ayé ẹni pé bọ́dún yìí ti parí lọ ìfọ̀fẹ́ ní ìbákùn ti fi jọ́ márùn-ún lọ àti jọ́ mẹ́rin lọ ká máa gbà bẹ́ẹ̀ bí ẹ̀mí tó alẹ́ ń tẹ̀lọ̀ ayé ní ẹ̀sìn alára mọ́kànlélógún ẹ̀sìn báyìí òun ẹ̀sìn bá tà pẹ̀lú pé gbogbo àwọn àti yọ̀ọ̀tàn yọ̀ọ̀tàn àtàlẹ́ ìbámu àrí ẹ̀dá ìparí ọdún yìí ìbẹ̀rẹ̀ rẹ̀ wọ́n ní wọ́n fi sàmì ìjọ sàmìlì sọ́kọ̀ lọ́wọ́ àdìsọ́lá tó ṣe lásìkò àbáwá ọ̀rọ̀ àtọ́ rọ́ọ̀nì ọmọ ọ̀gá tàbí wá ka déètì yẹn tó fi ti pọ̀ sí tàbí lè tàbí mu tàbí náírà láyé ìṣọ̀rọ̀ lọ. Hijrọ́ kò sí nǹkan tó wà bẹ́ẹ̀ ju wípé kéèyàn yẹn lóbi lọ irun tọ́lọ̀ wọn bá lè lọ lábàbọ̀. Ẹ̀rí pàtàkì sọ́kọ̀ ọkọ̀ àtúntàlántàlá yìí pé wẹ̀yìn ọ̀hà máa ha ọ̀nà àwọn ọ̀hà ẹni tó ṣe tíra tó tọ́ òun lẹ́nu tó bá yẹn lójú òun tọ́ lọ́wọ́ ọba àdéjọ lápọ̀ nípa rẹ̀ ẹni tó ṣe tíjọ́rọ́ jẹ tíjọ́rọ́ jẹ bìí kò lè dóbi tó fi tíjọ́ ti dàrú ní àrùn ìdí tí káwá kẹsẹ̀ sẹ́rì bàbá rìn káàkiri kí wọ́n ní kí ló dé lọ́la ṣe ń jẹrà ní sílẹ̀ ẹ̀wọ̀n ti ń jẹ tíjọ́ òun náà dàbí ti pọ̀ ọ́n min bá dàbí min bá dàbí láì fi lọ́dún ṣe ayé ìgbàgbọ́ àbẹ̀wọ̀ lọ́sùn ayé Islam gbogbo omi tí ẹ̀sùn bá ti gbilẹ̀ káàrin ló yọyọ nípa ẹ̀sùn tá a fẹ́ ẹ̀sìn ni ẹ̀sìn ti ní ẹ̀fí bọ́lọ̀ dáadáa tí yẹn kó níbẹ̀ kọ́kọ́ sáàyè ní títí ìjọ ìjà ẹ̀yà wọn gẹ́gẹ́ bá nẹ́bí sọ́kọ̀ àtàlágbọ̀ ilé láàrin ẹ̀rọ kọ́kẹ́ ìjọ àtà kẹ́kọ̀ọ́ ìjọ ìjọ ìjọ ìjọ tóbi já sípé ìrònú tó wà lórí tó ìrònú tó wà dálẹ́ sí ní láti ẹ̀kọ́ mi wọ́n tẹ́wọ́ bá ìrònú tó wà dálẹ́ òde tó kí o. hàtà tẹ́sítọ̀ àìsàmùtò mi máa kọrin mi rà títí tó rún òfin yọ ẹni tí ti wọ̀ wọ́n fi àyè pé tuntun bá yẹ kọ́nà wọn máa lè jẹ ọlọ́wọ́ máa gbà tọ́ba jẹ́ lọ́dún yẹn kọ̀ọ̀kan ó tọ́ba jẹ́ ti gbogbogbò ó lákòókò èèyàn kọ̀ọ̀kan kéèyàn tó kọ́ kàkà lọ ní o kéèyàn àrùn olókè wa dáa tóbi ní pé ọlọ́jọ́ dé ó ti bó ti o ẹ̀sùn ọ̀gbìn tó bá ti fi kéèyàn kọ́ kàkà lọ ní làákàyè wọn yẹn ẹ̀rí wọn máa ta tútú bá títí yóò fi ìgbà téèyàn bá ń kọ́ kàkà lọ wọn ti kéèyàn kọ́ kàkà lọ ìtòjú ènìyàn ẹ̀wọ̀n tẹ̀rẹ̀ àwọn nígbà tí wọ́n fi ń sọ fún pé tọ́lọ́hún ni ó ṣe ọmọ gbàgbọ́ wa ni kó lójú kú ọwọ́ lóhùn nígbàgbọ́ sẹ́ni tí àwọn ọmọ ìsirayẹ́lì ni wọ́n gbàgbọ́ ọmọ wa ni sẹ́ni ìsìn lọ gbàgbọ́ èbó ti yá pa ọlọ́run láti gbàdágbára ń bẹ fún ọ tó nípa bẹ́ẹ̀ obìnrin bí ìjìlá yóò lè tó kìtà bá ti rí òkú pa yẹn ká máa kó láàyè láàbà ti gbàgbọ́ ẹ̀ ká lọ síbi tí a ti gbàgbọ́ ẹ̀ ẹ̀yẹ rúṣọ lọ àní bí ọdún yìí fẹ́ ń agbàdo ọjọ́ ayé kálukú wa ń lọ àánú ọlọ́run ẹni kókó ti lu wa ní oṣù tí lu bẹ́ẹ̀ báyìí ẹni ọkọ àdọ́ta ń lu wa àánú ọlọ́run kódà ẹni tí olùdókòó ọdún lọ àánú ọlọ́run tó tún lè rí lò torí o lè kéré sí àrídájú kan pé wà á darúgbó kò jọ ó tó ní kókó láyé nítorí bẹ́ẹ̀ gbogbo ìjọba ọlọ́run ọba àlejò ọlá ìṣe kíkà sẹlifírétì lásán àti ọlù àti ìwádìí ẹ àti ayẹyẹ kò sáyẹyẹ bẹ́ẹ̀ ike ẹ̀kọ́ lẹ́sẹ̀ àti ọ̀rọ̀ ẹ̀sìn tiwa yìí ọyọ ọyọ tó bá yẹ kí àwọn tí wọ́n ti àfihàn ya kíní ni ọyẹ káwa náà ẹgbẹ́ òfin fún ọyẹ káwa kíra wa ọmọ òrùn tó kẹ̀dí sàrí kò yí wọn ṣe wọn sí lójú ayé rẹ̀ wọn sí lójú ayé àwọn ẹni tí wọ́n tún tẹ̀lé nínú àwọn kòlẹ́fà òṣìṣẹ́ àwọn olùmọ̀ tó ti bá lè ọ̀rọ̀ wọn tẹ̀lé káàgbára lọ́wọ́ ọ̀rọ̀ wọn ní a lè àkùgbọ́dọ̀ ṣe é. kákẹ́kọ̀ọ́ ìgbọ́rọ̀ bẹ́ẹ̀ ìgbọ́rọ̀ káàkùn tẹ́lẹ̀ ní pé gbogbo ìgbà tá ti wà ní kọ̀ǹtíṣàn káwa náà fi yọ káfí. àwọn aláwùjọ náà bóyá àdúgbò ni bóyá àyè ni wọn jẹ́ ọ̀gá kó mbẹ ọlọ títí tẹsí òṣùrọ Ọlọ́run pápá afẹ́sí tóun náà máa padà dára wọn àwọn ìmúrọ̀ bẹ́ẹ̀ gbogbo ohun ọba àdìkẹ́ ẹ̀fọ́ o àwọn nǹkan ọba ní ilé wọ̀ ẹ̀yin náà ẹ̀dà agaga ẹ má nípa wa nù ìtọ́ àwọn oṣù àti ìwọ̀ ọba عند الله في òun táwọn ìfẹ́ lọ́dọ̀ ọlọ oṣù méjìlá ni nínú ọdún kan oṣù méjìlá ni láti jọ́ tọ́lọ́wọ́ ọba ẹ̀lẹ́jẹ̀ dá gbogbo àánú àrùbá àwọn oṣù kan bẹ tó ṣe pé oṣù oṣù kí làwọn oṣù náà òun náà ti láti lò parí ti oṣù kọkànlá òṣùpá rẹ̀ ti bọ́ sókun báyìí lẹ́yìn lẹ́yìn ọ̀hárọ̀ èyí tó fi bá rẹ̀ sí lẹ́yìn náà wà ní rọ́jà mú dọ̀rọ̀ ọlọ́wọ́ ọba àdìgá wà pé wọlé àtọ́sí ìhó mi iná àwọn òṣùpẹ̀ ẹ má bọ̀rọ̀ ayé síbẹ̀ o ẹ dákun tọ́wọ́ ọba pé ilé wọ ẹja pé ilé wọ nínú oṣù ọ̀hárọ̀ èyí tó fi fi abẹ́ wọnú rẹ̀ yìí tọ́jọ́ kẹlára ìsàbòsí tọ́lọ́wọ́ ọba yẹn tí a fún òun lè fi tẹ̀lé ìfisí ọlọ́wọ́ ọba tó jọ sùn tá a bá bọ́lọ́wọ́ ọba sí ká má bọ̀ ẹ̀dá lè sí pẹ̀lú ohun tó jẹ́ sọ̀rọ̀ àfi fẹ́ lù mí ẹ̀rí ká má bọ̀ ìyàwó sí ká má sí ká má bàdá sí tá a bá wá gbogbo àwọn ká má bọ̀ra ọwọ́ ṣe àbí méjì àbẹ́sùn kẹ́ nípa ìpànìyàn nípa lọ ni ìpànìyàn fún ń sọ láti àwọn tá a máa ń sa ẹnu àlàsíyàn máa fẹ́ lọ́ọ̀bà sí ni o ti bí ti ti fún ọ ni ẹ dàgbà jẹ́ àlọ́ páyọ̀ lọ. àìbẹ̀kọ́ àwọn tá a máa ń sí yẹn dá ẹgbẹ́ a gbé kò jáde a gbé jáde a gbé kíní jáde اللهم أمن أمنا في أوطاننا وولي أمورنا خيارنا ولا تولي أمورنا شرارنا يا رب العالمين يا أرحم الراحمين اللهم تبت وارد على قلوبي وعلى الخيار اللهم لا كل واو إنه إليك يملك أبي مصيبة اللهم تبت وارد وعلى تواسي اللهم تبت وارد وعلى ọlọ́run gbogbo islam àti gbogbo المسلمين mùsùlùmí àti gbogbo àwọn ẹgbẹ́ wà lórí ìlànà ẹ̀rẹ́ àti ẹ̀bí ọlọ́run dàpọ̀ gbogbo wa gbogbo àti àgbàdùn ọlọ́gbà jàgbádùn jàgbádùn rárá jàgbádùn nílá ẹ̀kẹ́ jàgbádùn níjọ́sìn jàgbádùn gbogbo òṣìṣì ọlọ́dà kò sọ wá kò níbi àwọn àṣìṣe ìjọ sọ wá dẹ́kọ̀ ọlọ́run ọlọ́run dákun tí wọ́n yẹ lẹ́yìn tó ṣe ìjọ bẹ́ẹ̀ nínú sùn abẹ nínú ọdún fourteen thirty ọlọ́dọ̀ kò ti ka pẹ́ lórí ẹ̀sìn rẹ ọlọ́dọ̀ kò ti ka pẹ́ lórí ẹ̀sìn rẹ yà pẹ́ lórí ìtẹ̀lé rẹ àti ìtẹ̀lé àtẹ̀lé rẹ sallallahu alaihi wasallam ọlọ́dọ̀ kò ti ka pọ̀ sí ọlọ́dọ̀ akọ̀ ní dúkìá yà pọ̀ lọ́mọ láti wá lè sọ tó ọlọ́dọ̀ kò ti gbogbo wa ọlọ́dọ̀ kò ti ka nù wa ọlọ́dọ̀ dá wa láàmú wa wà láwa wa má fà yí fi sílẹ̀ wa ọlọ́dọ̀ kò ti rọ̀ ọlọ́mọ ìṣòro ọlọ́wọ́ wa ọlọ́mọ ìṣòro ọlọ́wọ́ ìṣòro àríṣìí tó lè wà fún wa lábẹ́rẹ́ ní ọlọ́wọ́ bá lọ ọ̀dà ṣe fún wa. هذا وصلى الله وسلم وبارك على محمد وآله وصحبه أجمعين قوموا إلى الله تعالى